alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah adọ́pẹ́ fún ọlọ́run àti ṣíṣe àlékún kẹ abẹ́ ọlọ́run kó ṣe àlékún kẹ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ ọlọ́run bá ṣe o gbogbo ọpẹ́ gbogbo ẹ̀yìn pátá tí wọ́n ọlọ́run bá ní í ṣe àwa ń bẹ̀ wọ́n ọlọ́run bó ṣe fún wa láǹfààní tó jẹ́ kí ẹ̀mí kó bá tọdún ìjà àǹfààní irúfẹ́ bẹ́ẹ̀ ọlọ́run túbọ̀ fún wa ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé kó wá ṣe ìdẹ̀kùn tó pọ̀ fún wa. Gbogbo ohun a bẹ Ọlọ́run fún nínú oṣù Ọlọ́run gba àdúrà wa. Àwọn tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí, Ọlọ́run bá kún wọn lọ́wọ́, Ọlọ́run bá kún wọn lọ́wọ́, Ọlọ́run bá gba àdúrà wọn. Gbogbo ohun tí wọ́n ń fi dáadáa yìí sùn níwájú wa Ọlọ́run, Ọlọ́run má jẹ já sásán. Bá wa san wọ́n ní ẹ̀san olówó iyebíye. Ìwọ ló mọ bó ṣe máa ń san ẹrú rẹ lẹ́sàn. Ọlọ́run bá wa pé ẹ̀san rẹ aládìpèlé fún onígbọ̀wọ́ ètò yìí. Gbogbo àwọn tó wá kópa kan àbí mi lórí bẹ́tò ìṣe kẹsẹ̀ járí tí ó jẹ́ àṣeyọrí nínú ọdún yìí ọlọ́run gbogbo àwọn náà gbogbo dáadáa jẹ́ ó lékún nínú ìṣẹ̀mí wọn ìmáàmù wa tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà ọlọ́run bá ṣàlékún ìmọ̀ náà ọlọ́run bá ṣàlékún ìmọ̀ náà ọlọ́run má jẹ́ ojú ọ̀rá rẹ̀ lójú gbogbo ohun tí ṣètọ́nù máa ń sọ̀ra rẹ̀ dà tí fi mọ́ baṣẹ́ jọ́ mẹ́ta lọ́wọ́ ọlọ́run má jẹ́ ráyè nínú ìgbésí ayé ìmáàmù náà àti gbogbo ẹnìkan kan wa náà lónìí a eléyìí ní tí ó jẹ́ àṣekágbá ètò fọ́dún yìí gẹ́gẹ́ bá wa ṣe bẹ́ẹ̀ ládùúrà kọ́lọ́n jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀. ẹ̀kọ́ tó kù tí wọ́n bá a ṣàlàyé òun náà ni ẹ̀kọ́ bí a ṣe lọ ìdì ẹ̀kọ́ tó rọ̀ mọ́ bá a ṣe lọ kírun ìdì tá a fi ṣe àṣekágbá ààwẹ̀ tá a gbà. ètò tá à ń gbọ́ òun náà ni Al Ilmu Nurun Túndé Sétí gbọ́ wa láti lè ṣẹ́ tí a ti ń gbọ́ wa yìí Abu Alim òun ni orúkọ tèmi bá a ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́dẹ̀wẹ̀rẹ̀ nígbà tí ààwẹ̀ bẹ̀rẹ̀ náà ni tó fi di ìta fẹ́ ṣe kágbá yìí ọlọ́mọba kí ó ti ń ṣe ní ìrọ̀rùn fún mọ́mù kó tún bá a ṣe eléyìí náà ní ìrọ̀rùn fún wọn imam bismillah. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. alhamdulilah wa salatu wa salaam ala rasulillah adọ́pẹ́ fún ọlọ́run alhamdulilayi atọ́rọ̀ kí a ti gẹ̀ fún anabu muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ará àti àwọn sọ̀hábà rẹ̀ àwa bí ọlọ́run subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí wọ́n ṣe bẹ̀ ṣáájú kọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ọdún yìí tí àwọn olóòka yìí kọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kó mọ́ sáà fi ẹ̀mí wa lẹ̀ dé àsìkò náà àmín kó wá gbà níjọsìn fún wa àmín kọlọ́ọ̀bà kó ṣe ní ọjọ́ ìdùnnú fún wa àmín gbogbo ń tabọ́ wá ṣe náà níbẹ̀ kọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kó mọ́ sáà fi sínú iṣẹ́ olóore wa àmín gẹ́gẹ́ bí wọ́n ní ká ṣe àlàyé fúnra wa n tí a fi máa bọ́ra wa lé nínú ọ̀rọ̀ ọlọ́run òun náà ni adabul khuruj ilal musalla àwọn ẹ̀kọ́ yìí tí ó rọ̀ mọ́ lílọ kírun ṣùgbọ́n kó tó di pé a lọ síbẹ̀ yẹn a fẹ́ kọ́kọ́ fi tún rárá wa létí pé àwa mùsùlùmí méjì náà ní ọdún wa ọdún títúnú àwẹ̀ ìtàmùsá Eidul Fitr àti ọdún al-adha etí yorùbá ń pè ní ọdún tiléyà gbogbo ọdún míì tó bá ti yàtọ̀ sílẹ̀ yìí nínú àwọn ìtàwọn èèyàn fi ń ṣe mọ́lídùn nàbí yìí ni àbí al-Isra wal-Miraj ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọdún àdáadáalẹ̀ ni wa inna khairal adyi adyu muhammadin sallallahu alayhi wa sallam èyí tó sì dáa jù nínú ìlànà àtẹ̀lé òun náà ni ìlànà tànàbí muhammad tó pé táà pè ní ọdún ìjọsìn ní ọdún níta bá sì ti pè ní ìjọsìn ní àfikárí àkọọ́lẹ̀ fún nínú al-Qur'an àti ní sunna anabi muhammad sallallahu alayhi wa sallam anas ibn malik wani qadima nabi sallallahu alayhi wa sallam almadina wali ali almadina ti yawman yal'abuna fihima ọlọ́nàbọ̀ muhammad nígbà tó dé madina àwọn tó bá ní madina ti ya ọjọ́ méjì sọ́tọ̀ tí wọ́n fi máa ń dáwọ́ ọ̀dùnnú anábì wa sọ pé kọ́dí abdalakumullahu bi khairin minhuma ọlọ́run ti fi ọjọ́ méjì tó lóore ju méjèèjì tẹ́ fi ń sọdún tẹ́lẹ̀ yẹn ọlọ́ba ti yọ méjì ó ti ya méjì míì sọ́tọ̀ fún yín ẹ pa méjèèjì tẹ̀yìn yẹn ẹ pa á tì ọdún tọ́lọ́ ní kẹ́ máa ṣe kí lọ́jọ́ méjèèjì Eidul Adha wa Eidul Fitr òun náà ní ọdún ìtúnú ààwẹ̀ àti ọdún iléyà ó túmọ̀ sí pé ọjọ́ ọdún nínú ẹ̀kọ́ tá kọ́kọ́ kọ́ ń bẹ̀ ó náà ní pé ọjọ́ ayọ̀ ni ọjọ́ fi ìdùnnú hàn ni àbí Ọlọ́hun subhanahu wa ta'ala kó má jẹ́ ká rí nǹkan ìbànújẹ́ ń jọ ọdún kí wá ní àwọn ẹ̀kọ́ yìí tó so mọ́ lílọ sáyid nínú àwọn nǹkan tá a kọ́kọ́ mẹ́nuba gba púpọ̀ níjọ ọdún ká wẹ̀ ní ìwẹ̀ ọ̀ranyàn bá ti wẹ̀wẹ̀ jánábà tá a máa ń wẹ̀ ìwẹ̀ ọ̀ranyàn yẹn ká ká tó lọ sí yídì níjọ ọdún lọ́jọ́ pé irúwẹ̀ ilé ìdájọ́ rẹ̀ òun náà ni pé mustahabu ni nǹkan tá a fẹ́ ni ìdẹ́pẹ́ ni mustahabu ẹni tó jẹ́ pé yóò jẹ́ kí ẹ̀sìn èèyàn kó pọ̀ níwájú ọlọ́run Nafi ó ní abdullahi bin umar tí í ṣe kan náà sábẹ́ anábì muhammad sallallahu alayhi wa sallam ó ní kana yaktasilu yawm al-fitr qabla an yagduwa ila al-musalla ó ní abdullahi bin umar kò lè máa wẹ̀ ní ọjọ́ ìtúnu ààwẹ̀ kó tó lọ kírun eléyìí sísí àwọn sàhábà ni èyí tí à ń fura mọ̀ pé ọ̀dọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam òun náà ni wọ́n ti kọ́ nínú ẹ̀kọ́ òun náà tún ni ká wo èyí tó dáa jù nínú aṣọ wa lọ sí ayid èyí tó bá dáa jù ní káwọ̀ ẹ̀rí pọ́lọ́ bá sọ fún wa nínú suratu al-A'raf pọ́lọ́ bá ní khudhu zinatakum inda kulli masjid ọlọ́ni gbogbo ìgbà tẹ́ bá fẹ́ lọ kírun fọlọ́hún ẹ máa bọ́ sínú ọ̀ṣọ́ yín ẹ máa wẹ̀ tó dáa jù nínú aṣọ torí ẹ̀ ló fi jẹ́ pé kí mùsùlùmí ó wọṣọ tó dáa jù níjọ́ ọdún nínú ẹ̀kọ́ máa ní. Ibn Umar radiyallahu ta'ala anhu ó ní anabiwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ó ní òun rí aṣọ kan níjọ́ kan òun aṣọ kan anabiwa Muhammad sallallahu alayhi wa sallam pé aṣọ yìí wọ́n ń ta lọ́jà ni wọn anabi wọ aṣọ yìí wọn ni ibta aadhi wọn anabi ra aṣọ yìí tajamal biha lil'id walwufud tó bá ti dijọ́ ọdún kò wọ̀ sọ́rùn wọn nígbà tí Ibn Umar rí aṣọ yìí ó rí pé aṣọ tó rẹwà púpọ̀ ni aṣọ tó bojú tó bojú wò ni ó túmọ̀ sí pé làwọn onímọ̀ fi sọ pé a jẹ́ pé a mọ̀ látara àdìsí rí wípé àwọn sàhábà àtànẹ́bùwà Muhammad níjọ́ ọdún wọn mọ̀ wọn aṣọ tó dáa púpọ̀ aṣọ tó rẹwà ilé Abdullahi bin Abbas radiyallahu ta'ala olóhùn ti ẹ̀rí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tánàbí wọ aṣọ òkè aṣọ àgbélé bí àlùkìmbà tó jẹ́ àlùkìmbà tí ó jẹ́ hamrọ tó jẹ́ àlùkìmbà pupa níjọ ọdún ilé ó túmọ̀ sí wípé kéèyàn wọṣọ tó rẹwà níjọ ọdún nínú ẹ̀kọ́ òun ni bẹ́ẹ̀ náà tó bá wá jẹ́ ọdún àwẹ̀ gẹ́gẹ́ kéèyàn wá nǹkan kan jẹ bó ti wulẹ̀ rí kó kéré mọ́ kéèyàn tó lọ kírun ọdún. Anas ibn Malik radiyallahu anhu oní kánà rasulullah sallallahu alayhi wa sallam la yagdu yawm al-fitr hatta yakula tamarat ó lánàá wa Muhammad sallallahu alayhi wa sallam ní ọdún òtúnú àwẹ̀ ànábì kì í bọ́ ọ̀ta lọ́ọ́ kì í dì tí ó fi jẹ dàbínú níwọ̀n àbá ara kọ́ lélẹ́yìn nù sahih Bukhari lọ́dọ̀ mọ́mọ́ Tirmidhi àti Ibn Majah so ó túmọ̀ sí pé kéèyàn ó jẹ nǹkan kan ní àárọ̀ ọjọ́ ọ̀túnú àwẹ̀ nínú ẹ̀kọ́ òun náà ni ẹ̀rí pé lè yapa sí ẹ̀kọ́ títijọ́ léya tó bá jẹ́ lọ́jọ́ léya èyí tó bá súnà mú jùlọ òun náà ni ká má jẹun tá a fi lọ ayídì tá a fi padà wá sílé bákan náà nínú ẹ̀kọ́ òun náà ni pé tá a bá وني أنا بو محمد صلى الله عليه وسلم كان لا يخرج يوم الفطر أنا بي صلى الله كان يخرج يوم الفطر أنا من جدي نيوجوت نواوي فيكبر حتى يأتي المصلى أنا بي صلى الله عليه وسلم يوم أصلي الله أكبر الله أكبر تيو في داي بتوتكم وحتى يقضي الصلاة بكنا تانا بيو في فإذا قضى الصلاة قطع التكبير tánàbí bá ti wá kírun tán anábà muhammad sallallahu alayhi wa sallam yóò wá sinmi takbir lẹ́yìn ìgbà tó bá kírun tán gbólóhùn wo làwa máa ń wí níbi takbir kò sí àkọọ́lẹ̀ kankan lọ́dọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam nípa gbólóhùn kan pàtó tá a máa wí fún takbir ṣùgbọ́n a rí àkọọ́lẹ̀ lọ́dọ̀ àwọn sàhábà anábì muhammad fún àpẹẹrẹ wọn ní abdullahi ibn abbas radiyallahu anhu níjọ́ ọdún tiẹ̀ ti bá ń lọ yídì وما بيقولوا الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر وأجل الله أكبر على ما هدانا الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر وأجل الله أكبر على ما هدانا يا عبد الله بن عباس اتماويني يتوفى سامي للود عبد الله بن مسعود رضي الله عنه ونكم نسقي الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد إليه لي تفسر له سي عبد الله بن مسعود رضي الله عنه ما هو èyí kò yìí tá a bá wí ń bi gbogbo àwọn gbólóhùn kó má ṣàlàyé gbà ní ìjọsìn fún wa kó má ṣe ọdún eléyìí kó má ṣe ní ìka tó kù fún wa aqulu ma tasma'una astaghfirullaha li wa lakum asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a dúpẹ́ fún ọlọ́run ọba tí ó jẹ́ kí a rí ètò yìí bá débi tí a dé lónìí tó fi jẹ́ pé à ń retí a sì ń rọkàn lọ́dọ̀ ọlọ́run pé yóò fún wa ní àǹfààní mi ní ọdún tó ń bọ̀ ká tó fi pàdé. Gẹ́gẹ́ bá ti wá ṣe ládùúrà níbẹ̀rẹ̀ gbogbo tá a ṣe nínú iṣẹ́ ìjọsìn nínú oṣù náà kọ́lọ́n kó gbà lọ́wọ́ ẹnìkankan wa níjọsìn. Onígbọ̀wọ́ ètò yìí tí a ṣàdúrà fún wọn níbẹ̀rẹ̀ kọ́lọ́n kí ó gba àdúrà tá a ṣe fún wọn. Àjọ tí a mọ̀ sí Pure Heart Islamic Center tó kalẹ̀ sí Àmọ̀dá Ojèrè ní Ìbàdàn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí. Ní ààyè tí a wá ń júwe fún wa yìí oríṣiríṣi ètò òun ló ń lọ ńbẹ̀. Ètò tó ṣe wí pé a ti lè kọ́ nípa ìmọ̀ ẹ̀sìn wa a ẹ̀sìn Islam ìmọ̀ la fi ṣe kì í ṣe ọgbọ́n orí so láàyè tó kalẹ̀ sí ní àmùdá tá a bá ti dé àmùdá bus stop gangan tá a bá tọ inú street yẹn já lọ́wọ́ ọ̀tún báyìí ilé tá tó ní flower nínú tó ní géètì black báyìí a ti rí signboard tá a gbé síbẹ̀ Pure Heart Islamic Center ilé ike ó wà ń bẹ̀ fún ìrànràn ẹ̀dá tá a bá jẹ́ léèyàn Anita ní tàwọn obìnrin lọ́mọdé a ní tobìnrin lágbàlagbà a ní tọmọdé lọ́kùnrin a ní torí ọkùnrin náà tó jẹ́ àgbàlagbà láwa tí a bá fẹ́ mọ̀ sí nípa ẹ̀kọ́ ẹ̀sìn wa alukur'ani ni àròbí àlàfẹ́ sọ ni àbẹ́sìn gan-an láti ẹ̀fẹ́ kọ́ nísàn ní gbogbo ọjọ́ sunday láàyè yìí láago mẹ́sàn-án láàárọ̀ ìmáàmù máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa àwa tí a bá fẹ́ ká darapọ̀ mọ́ wa láti kọ́ àbí àti ẹ̀fẹ́ mọ̀ nípa ẹ̀sìn wa ṣáájú sí nọ́mbà tí a pè ẹ jẹ́ kí n pe nọ́mbà náà fún wa nọ́mbà náà ni zero nine zero three three six five one four five six zero nine zero thirty three sixty five fourteen fifty six títí ó di ọdún ọdún tó ń bọ̀ tí a fi pàdé pẹ̀lú àdúrà tá à ń ṣe sọ́lọ́run Abu Sumayya Murtada Alim oní orúkọ tèmi asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.